rẹ̀ láti ọwọ́ yín ẹnjìnìá wọn tọ̀ sọ. Every photo we dey do. Ayé ni wàá yíbu yé, yẹmi yíbu yé. Àti àyà ni wàá jẹ kẹ́, ògbóyin la fi. Náà ẹgbẹ́ gba oyè ọ̀tún yà dé lórí àti wá rí mọ́sálásí wa two hundred and fifty million látọwọ́ yí bàbá ìlú ẹgbẹ́ fún wa fún oyè ọ̀tún yà dé wọ́n lè ti bàbá fún ọ ti sọ fún mi láti ọ̀rọ̀ alájẹ̀dọ̀lẹ̀ tí ọlá ìwé ti sọ fún mi tí wọ́n dé bá ló wà nílé àṣà láti tí ìyàwó wa dé ìyàwó wa máa lóyún àti ìyá.